الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الحمد لله الحمد لله المعبود وحده لا شريك له المستعان به والصلاة والسلام المستعان به في السراء والضراء والصلاة والسلام على البشير النذير محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا الله وباوه ọba Allah ọba tí a dúpẹ́ fún yìí òun náà lọ́ba tí a gbọ́dọ̀ máa sìn lóhun nìkan ṣoṣo ọba yìí náà lọ́ba tí a gbọ́dọ̀ máa wá àrànṣe lọ́sọ́dọ̀ rẹ̀ ìkúnlọ́wọ́ ọba yìí lọ́ba tó yẹ ká máa wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ nígbà dẹ̀ra kí dẹ̀ra yẹn kọ́ mọ́ bá bọ́ lọ́wọ́ wa àti nígbà ìṣòro kí a lè kó nínú ìṣòro yẹn pẹ̀lú agbára ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run ọba anábíwá Muhammad sallallahu alaihi wasallam kọba gbogbo àwọn aráalé ẹ̀ pátá àti gbogbo àwọn sàhábé àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí tí ó máa jẹ́ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ yìí òun náà ni ma'ani aw tafsiru al'aya iyyaka na'budu wa iyyaka nasta'in àgbọ́yé àti àlàyé nípa ìtumọ̀ àyà tí ẹnìkọ̀ọ̀kan wá ti gbọ́ yẹn tó jẹ́ pé a lè má máa kà á lójoojúmọ́ tá a bá ti ń kírun òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in tafsiru aya al'aya iyyaka na'budu wa iyyaka nasta'in ìtumọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀rí pé àdéhìlì àyà mawjudatun fi suratul al-fatiha àyà yẹn wà nínú suratul al-fatiha iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n ní àdéhìlì àyà آية يافي كاين آفيتوي آية محملة لعجائب المعاني àyà kan tí ó gbé àwọn mẹ́rìírí ìtumọ̀ sínú ni àwọn àtumọ̀ tí ń ṣe ni ní kàyéfì pé ha àti àyà yìí ìtúntúmọ̀ rẹ̀ àti túmọ̀ ẹ̀ ní àti tọ́yẹ ká mọ̀ nípa rẹ̀ ní lẹ́ànà ma'áni al-kutubi as-samawiyyati wọ́n ní ẹ̀rí gbogbo àwọn ìtumọ̀ tí tíra àwọn ànábì ọlọ́run tó ti kọjá ìtumọ̀ tí tíra àwọn fún wa àwọn ìtumọ̀ máa ní in tí àwọn tíra tó ti kọjá ń sọ wọ́n ní kálí gbà pé ìdìtàmà àti fil Qur'an gbogbo ẹ̀ ti wà nínú al-Qur'an Karim àbùkátà sí tíra kankan wọn ní àwọn tíra tó ti kọjá akàǹgbà kọ́ sọ̀kalẹ̀ lóòótọ́ àmọ́ pé à ń wá ìtumọ̀ kan nípa ẹ̀sìn wa wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ó ti wà nínú Qur'an ọlọ́run tó wá fi mí síbẹ̀ tí ò sí nínú àwọn tírà tó ti kọjá wà máa ní ya alukur'an wọ́n ní gbogbo àwọn ìtumọ̀ alukur'an látòkè délẹ̀ láti suratul fatiha dé suratul nas wọ́n láwọn ìtumọ̀ ìtọ́lọ̀ ń bá wa sọ ń bẹ̀ ìdí tamà àti fil fatiha wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ó ti wà nínú suratul fatiha gbogbo àyà kan tí ẹ bá fẹ́ sọ nínú alukur'an Eh? yóò máa túmọ̀ yín tó wà nínú suratul fatiha gbogbo ayé tó wà ní Qur'an wa ma'aniya al-fatiha wọ́n ní gbogbo òtúmọ̀ tó wà nínú suratul fatiha ijtama'at fi iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo túmọ̀ tó wà fún fatiha pátá gbogbo àfáà tí máa a máa tu wọ́n ní tí gbogbo tó bí wọ́n máa tu òun náà ní iyyaka na'budu وإياك نستعين إياك نعبد ونكان سلامة وإياك نستعين ودورين كلاما ونصوى أتنا الله يكررها المصلي سبعة عشر مرة على الأقل wọ́n ní gbogbo mùsùlùmí tọ́bágbọ́lọ́wọ́n bá gbọ́ tí kírun lójúmọ́ ó kéré parí ó máa rìpíìtì àáyà yẹn nígbà mẹ́tàdínlógún wọ́n máa rìpítì ẹ̀ nígbà mélòó nígbà mẹ́tàdínlógún ó kéré parí àṣùbà rákà méjì àbí zuri nǹkan rákà mẹ́rin asuri rákà mẹ́rin magrib rákà mélòó rákà mẹ́ta ìṣáyìn nǹkan rákà mẹ́rin ó di mélòó ó di mẹ́tàdínlógún èèyàn wá tó bẹ́ẹ̀ kọ́mọ̀kà fásitì àdínní gbogbo àwọn rákàtà sọ bọ́ọ̀ bá ti ka fátíà ò nírun anábì ní la salata anábì ní kò nírun ma lam yaqra bi fatihatil kitab gbogbo ẹni tí máa ń kírun tí ò bá ti ka fátíà wọ́n ní bí fátíà yẹn bó ti wá tóbi tó pẹ̀lú ìtumá rẹ̀ wọ́n ní gbogbo tó wà ní fátíà ń túmọ̀ kí ni jama ẹ́ ń túmọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in عن أبي هريرة رضي الله عنه ولقد أفاو أبو هريرة عن النبي صلى الله عليه وسلم وني لقد أدبوا محمد صلى الله عليه وسلم قال قال الله عز وجل ànábì ń sọ fún àbúrò rẹ̀ pé ọlọ́run sọ fóun àmọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tọ́lọ́run dá sọ fún ànábì ni kìí ṣe pé jìbìrìlì ló mú wá òní wọ́n pè ní alhadithu alkudusi hadithu kudusi alkùránì lèyí tí jìbìrìlù mú wa alhadithi lásán tó wọ́n jẹ́ alkudusi òun ni ìtumọ̀ tí anábì gbé jáde lẹ́nu rẹ̀ tí fi ń túmọ̀ kùránì fún wa náà pè ní alhadithu nabawi ọ̀rọ̀ yìí nínú alhadithu alkudusi lọ́wọ́ anábì ni ọlọ́run sọ fún òun pé kọ̀sámtú as-salata wa bayna 'abdi nisfayn emi ati ẹrú mi ti ń kírun àjọ pín ìrun sí méjì ìrun tí ń kí yẹn àjọ pín sí méjì mi nisfuha lii ìdajì nínú ìrun tí ń èmi ọlọ́run ọba ni mo ní wọ́n ní sọ́ha lè abdi ìdajì tó kù ẹrú mi ló ní wọ́n lè abdi máa sáàlà gbogbo tí ẹrú mi bá béèrè èmi ò fún anabi ni ọlọ́run sọ pé wọ́n ìdá kọ́lá alhamdulillahi rabbil alamin tí ìbá gbére dúró lọ́wọ́ ní alhamdulillahi rabbil alamin bọ́wá ti wí délẹ̀ tán. sọ pé wọ́n ti wí tiẹ̀ ipe ọpẹ́ ẹ̀yìn kọ́ máa bẹ fún ọba tí ń darí gbogbo àgbáńlá ayé kọ́lọ̀ lọ́hùn wọ́n ní ọlọ́run ọba aláàánú náà wá sọ̀rọ̀ lókè sámà lọ́hùn ọlọ́run ọba aláàánú wá sọ̀rọ̀ pé hamida ní abudi ẹrú mi ti dúpẹ́ fún mi hamida ní abudi. gbogbo àtọ́bá ní alhamdulillah rabbil alamin aláàánú ọ̀sọ̀ lókè pé amídẹ́ni abdi ẹ̀rù mi ti dúpẹ́ ó lè mímọ lọ́pẹ́ gbogbo tí ń bẹnu ayé pátá ọlọ́run nìkan lọ́lọ́pẹ́ rẹ̀ wa idha qala arrahman arrahim ẹ̀rù ọlọ́run bá ti ń kírun tọ́ba lè yanu sọ pé arrahman arrahim náà fi ní tàbá fẹ́ máa kásátìlì fàátì àkámọ̀ máa já mọ́ra wọn الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد قلبك وبصنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بسم قالوني إياك نعبد وإياك نستعين كذلك ما رفع ما دامروا wọ́n ní tí ẹrú ọlọ́run ọba tó bá ní arahman rahim ọpẹ́ fún ọlọ́run ọba ọba àwọn ọba àjọkẹ́ ayé ọba tí yóò ṣe àwọn tó sìn nìkan kẹ́ tó bá dọ̀run qala Allah wọn tó bá ti wí tán ọlọ́mọsá fèmí náà sínú àwọn tó máa wí láwọn fi wá sínú àwọn akẹ́rùn ọlọ́mọsá fi wọ́n náà síbẹ̀ wọ́n ní tó bá ti wí yẹn tán arahman rahim qala Allah ni ọlọ́run sọ pé ọlọ́run ẹ̀rù mi ó ṣe kéni ó yìn mí وإذا قال مالك يوم الدين tí ẹni tí kìrìnà bá ní máàlìkì yawm al-din ọba tá a dúpẹ́ fún yẹn tá a ní darí gbogbo ayé tá a sọ pé òun ni àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run yìí òun náà ní máàlìkì yawm al-din ọba tó ní kápá ọjọ́ ìdájọ́ yawm al-jaza ọba tó ní kápá ọjọ́ kí ni jama. ọjọ́ ìdájọ́ yọmù dín dín ibẹ̀ kìí sẹ̀sìn àjàzá ni kàmá ṣe tó ọjọ́ ọba tó nìkan pa ọjọ́ ọ̀sán wọ́n ní tẹ́ni tí kí wọ́n bá ti wí tábà yìí qala wọ́n bá aláwọ̀ sọ pé وإذا قال إياك نعبد وإياك نستعين ẹni tí ń kírun yìí tó bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run ọba ṣoṣo nìkan la máa sìn ó wọ nìkan láti mọ wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ qala fa hadhihi bayni wa bayna abdi wọ́n ní ọlọ́run ọba àlá ó ní eléyìí ní ń bẹ láàrin mi àti ẹrú mi nisfain àjọpin sí méjì òun ọmọ sìn mí èmi ó sì máa ràn lọ́wọ́ ìyá ka ní èmi òun ọmọ sìn ìyá ka ní èmi ó sì máa ràn lọ́wọ́ abdi ma sáàdà gbogbo ọ̀nà tẹ́rù mi máa ń béèrè èmi ọlọ́run ọba náà nígbà tí ní ìyá kan dábọ̀ ìyá yẹn ọba ràn án lọ́wọ́ lérí ìjọsìn tí ń ṣe kí ni ìjọsìn tí ń ṣe yẹ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀rí áyà yẹn àfọwà Ibn al-Qayyim al-Jawziyya wọ́n ṣe tẹ́lá kan wọ́n pè ní Madariju Salikin bayna manazili iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo àwọn tẹ́wà jẹ́ tó lábọ̀lẹ̀ ẹlẹ́mì ká lè ní tẹ́ra yẹn kò sí kankan tí wọ́n tú nínú tẹ́ra táwé yìí tó ju kíni lọ jama iyyaka na'budu wa iyyaka nasta'in èmi volume three volumes ni èmi two volumes iyyaka na'budu wa iyyaka nasta'in more than one thousand pages iyyaka na'budu wa iyyaka nasta'in. a tún sọ díẹ̀ eyi èyí tí pàwọ́ bá ká ni nítorí pé a lè sọ tán bàbá wa ẹ̀yin ya wa àlàáyà wọ́n na ẹ̀rí àyà yìí wa iyyaka nasta'in àyà kan ni tó jẹ́ pé a bá pàdé nínú suratul Fatiha kí wá ní ìtumọ̀ wani ní àyà yìí àyà tó ìlànà tawhid àyà ni ìlànà tó fọ́nrẹ́rẹ́ la ilaha illallah wa náà ní ọlọ́wọ́ bá iyaka na àbúdò ìwọ làwọn máa sìn ìwọ ìyáka ìwọ gangan ìwọ nìkan wà ayatul bara'ati mina shirik aya yìí ni aya mọ bọ́ pa mọ bọ́sẹ̀ kú nínú ẹbọ tọ́ba di ní ìwọ nìkan lèmi ọmọ sìn ní ìmọ̀ wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹ̀ kí ló ń sọ nídàkejì yẹn èmi bọ́ pa bọ́sẹ̀ kú níbi kí n ma sin elomi àbí kí ma wara wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹlòmíì. aya mo bọ́pá mo bọ́sẹ̀ kó níbi ẹbọ ẹbọ rúrú àti ìwárà lọ́wọ́ lọ́dọ̀ shaitan tí wọ́n ń pè ní sihir ogun ṣíṣe ìwà agbára èmi ò ní wágbára kankan lẹ́yìn kí n máa pè wọ ọlọ́run kí n máa wárà lọ́wọ́ wá sọ́dọ̀ wọ ọlọ́run lórí gbogbo bùkátà mi. ayatu albara'ati min alhawli wal quwwa wọ́n ní àyà yìí ni àyà tí èèyàn fi ń fọn rere pé ìwọ ọlọ́run o èmi bọ́pá mọ bọ́sẹ̀ kú níbi gbogbo agbára albara'a min alhaul èmi ò ní nǹkan kan tí mo gbà pé ó lè yí nǹkan padà fún mi wàlúkúwa èmi ò ṣe ní nǹkan kan tí mo gbà pé agbára ni tí mo lè wá. lẹ́yìn ọ̀dọ̀wọ́ ọlọ́run nàfi ní àyà ìyáka náà àbúrò ìyáka náà àyà mọ̀ bọ́ pàmò sí kíni mọ̀ bọ́sẹ̀ kó níbi ẹ̀bọ kò sẹ́bọ kò sógun ẹbọ ọ gbọ́dọ̀ sẹ́bọ ó sì gbọ́dọ̀ sógun ẹbọ mọ́ bá wọn àbúrò wọn lọ. ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ràn yàn lọ́wọ́ pẹ̀lú agbára èṣù wọ̀nyá kaná sàáyìn wọ́n sì yanjú nìyẹn ṣe mọ̀ pé tábà ti ṣe lọ́n tán kábíyà bùkátà lóko lẹ́yìn tábà ti kírun tán kí ló kù jàmá bí owó ṣe wà lápò wa ọlọ́run bá láàfin ní ọba tẹ̀sí náà yẹn náà òun náà ní kẹjọ kótì òun náà ní wáyé ká nasta'in kẹwàá náà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹ̀kọ́ ràn yín lọ́wọ́ kówó fi máa wà lápò yín èèyàn fẹ́ gbaṣẹ́ ó fẹ́ gbọjà ó ní ìdìrànlọ́wọ́ ó ní ìdàgbára kan tí ó sọ̀kalẹ̀ látòkè tọ́lọ̀ wọn fi jẹ́ kí ní ọbọ̀ sí ọ lọ́wọ́ ọ̀dọ̀ aláàlọ́lọ́ ọ̀yá kanà sàáyìn nìyẹn ó kírun tán ọlọ́run ní a'udhu billahi minash shaitan oníbẹ̀rẹ̀ ìdàkúrú yàtọ̀ sọ̀lá kọ̀ǹtẹ́ṣerú fẹ̀lá ọlọ́run tẹ bá ti kírun tán ẹ jáde ẹ wá bí ó ṣe dáa fún yín lọ tọ́wárí bó ṣe ń lọ tọ́lọ tọ́lọ yẹn kò sí agbára tó lè fi rí ń tàn wá àfikọ́ wà náà lọ́wọ́ pẹ̀lú Allah òun ni wọ́n ń pè ní wa iyyaka nasta'in tẹ́wárí méjèèjì yìí ìbáàdà náà ni méjèèjì ìbáàdàtullah wahda kásìlọ́n lọ́kan ìbáàdà ni al-isti'anu billahi wahda ká wá àrànṣẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn ṣẹbọ má wọn ṣògùn ìbádàn nìyẹn náà ọlọ́run ti wá mọ̀ pé tá ti kírun tán àwọn kan máa pè wáyé pé à bó ọ̀rọ̀ rẹ̀ ó ṣe yanjú bó láyé rẹ̀ ó ṣe ọ̀tá ò ní tẹ̀ ọ́ ní ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́ bóòlù ṣe fẹ́ débi tán lọ bóòlù ṣe fẹ́ àṣìfù tó ń wá pé tábà ti sìn wọn tán tábà ti dọ̀rọ̀ wa àwọn ìrànràn sí ìrànlọ́wọ́ lérí bùkátà ọba tá a sìn tán yìí náà ní ká sí kínní òun náà ní ká kọjú sí o torí òun nìkan náà lágbọ́dọ̀ sìn kò sì sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ lẹ́yìn òun nìkan. ẹ bá wa mójútó àwọn ọmọ yẹn náà. báyẹ̀ kẹ́ mú wọn lọ́ta náà mọ̀ lọ́ta ẹ̀hẹ̀ kẹ́ni kò lè mójútó wọn bẹ̀ náà al-ibadatu ìjọsìn ní tí wọ́n ń pè ní ìjọsìn ìyá tadallulu lillahi azza wa òun náà ni ká ara wa fọlọ́n àtàzálóló lillah ká yẹ̀yẹ́ ara wa fún ọlọ́run tadallulan mabniyan ala al-mahabbati wa ta'zim ìyẹ̀yẹ́ ara ẹni fọ́lọ́hún yóò wá dúró lórí ìfẹ́ àti ìgbé ọlọ́run tóbi babalọ fẹsẹ bàdà tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run o lè rí bàdà sí lẹ́yìn náà tó bá ti ra rẹ̀ ńlẹ̀ fọ́lọ́run kọ wá gbé títóbi fún ọlọ́run o lè rí bàdà sí. tábà nàró báyìí tá nàró olùkọ́mọ̀tì sọlá àbí Allahu akbar anífẹ̀ẹ́ ọba yẹn ló já máa sí kíni ló já tú sẹ̀kóhùn lámàsìn téèyàn bá nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ò ní sìn téèyàn bá nífẹ̀ẹ́ kò ní sìn gbogbo wọn táwọn yẹn ń sìn yẹn wọn kọ́kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ náà wọn á ní mọ́fọ́ kan ọlọ́wọ́ bá wọn o òjò ń pa òrùn ń pa ó ní filẹ̀ filẹ̀ pẹ̀lú òjò kí n tiẹ̀ <laughs> torí pé kọ̀fẹ́ kẹfẹ́ nu kan ọlọ́wọ́ bá wọn torí ó nífẹ̀ẹ́ wọ́n ní ìwọ náà lè rí aláàsìn àfi kọ́kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́yìn náà wọ́n tazim lẹ́yìn náà ọ wà á gbé títóbi fọ́lọ́run ọ wà á rẹra rẹ ní sí ilẹ̀ ara ìrara ẹni sílẹ̀ òun náà ni ìrùkú ọlọ́mọba ní wàríkà ọ̀hún máa ń rọ kẹ̀hìn ọlọ́mọba ní ẹ máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n ń rùkú àwọn tí wọ́n ń rùkú wà ọ̀bá wà ní mọ́sálásí. ọlọ́run ẹgbẹ́ mọ́sálásí lọ nínú rẹ̀ ọlọ́run bá ní ẹlẹ́ ń tẹ̀ fún mi ó sì kẹ́ ẹ ga tó kẹ́ ẹ tó nínú pò nínú ọlá ẹ bá ò <laughs> ọlọ́run ní ẹ tẹ̀ fún mi ẹ̀sìn ní ká tẹ̀ ọmọ ìyá mi mọ́mọ́ tẹ̀ fún yẹn tàdá lólò ni àmọ́ pé àníyàn mi ń kí ni <laughs> àníyàn mi dáa. Ah, èyàn lè fẹ́rí kalẹ̀ fẹ́ nìkan kó láníyàn sẹ́yìn lè fẹ́rí kalẹ̀ fún kó ní àníyàn ń dáa ah, a ní a ah, àníyàn rẹ̀ ọ̀dà táníyàn rẹ̀ bá dáa ni ó ti ọgbà pọ̀ lọ́ọ̀ ká fẹ́rí kalẹ̀ rùkú náà ọlọ́ọ̀ nìkan ló fi ní yáyọ́ lẹ́dínlá àmọ́nú eré ó wọ́n jùdù fẹ́rí kalẹ̀ méjèèjì ẹ̀sìn bàbá láti gbà láwọn àti káyà yìí ẹ̀lẹ́ ẹ̀lẹ́ àwọn ti ṣe máa wo àwọn nǹkan nílùú tí wọn àwọn fèrè kanlẹ̀ ni sùjúdù làwọn mú lájọ táwọn náà ti káyà yìí àwọn náà ò ṣe mọ́ láwọn ìlú kan lọ́nà Asia sùjúdù ti wọn láfíríkà ń bí rùkú làwọn mú kò sẹ́ni kan tí ó fèrè kanlẹ̀ fún yàrá fi ń dírè bá ti dàrú wáyé àwọn bàbá yẹn ò ní gbà pé àwòsùbìlà ó fẹ́ fèrè kanlẹ̀ fún mi ọlọ́run ní jẹ́ àmọ́ wọ́n lè gbà rùkú <laughs> àwọn ní rúkú dáa àwọn olórí ibú lẹni tí wọ́n fi rí kalẹ̀ fẹ́ lómi yàtọ̀ sọ́lọ̀ olórí rẹ̀ lẹni tí wọ́n rúkú ẹni bàbá mi bàbá ẹgbẹ́ yorùbá mi ẹni tí ó rúkú sólórí rẹ̀ lòun ẹ̀já sẹ̀sìn ọlọ́run lọ́jọ́ tó lọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wà máa nàlẹ̀ ìbáda bàbá sheikh al-islam ibn taymiyyah al-harrani rahimahullahu ta'ala rahmatan wasa bàbá wa sàlàyé pé ìbáàdà tọ́lọ́wọ́n bá aláàní kẹ́ ṣe kìí ṣe irun kìí ṣàwẹ̀ nìkan o kìí ṣe àkàlọ́mọ́ká nìkan o ismun jami'un likulli ma yuhibbuhu Allahu wa yarda gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá aláàbá ti sọ pé òun fẹ́ ká ṣe òun sì yọ́nú sí ká ní tí wọ́n ń pè ní ìbáàdà nìyẹn minal aqwali bọ́yá tá à ń sọ jáde lẹ́nu wọlé àmàlì àbẹ́yìí tán ṣe níṣẹ́ àzọ́hírọ́ bóyá àwọn èyí tó hàn ìwọ̀lẹ̀ bọ́ọ̀tì nàbọ̀ àwọn èyí tó pamọ́ iná àwọn èyí tó hàn nírun ààwẹ̀ iná àwọn èyí tó pamọ́ òun ni ké èèyàn gbára lé ọlọ́run ìjọsìn ọlọ́run wọ́n ta wọ́n kàlí ọlọ́run pàṣẹ alẹ́lẹ́ hayè lẹ́rí láyà ọlọ́run gbára lé àlàyé tí ò ní kú ẹsìn àmọ́ sáà rẹ̀ sìn yẹn sí wọlé tètè mẹ́rin tiẹ̀ ààrẹ ta lórí ọ̀nà làlá àwọn ìjọsìn ká máa rí tí oore lọ́dọ̀ Ọlọ́run ìjọsìn ọkàn ni gbogbo àwọn ìjọsìn yìí iyyaka na'budu wa iyyaka nasta'in Ọlọ́run nìkan la máa fún tàkíkù iyyaka na'budu wọ́n ní ẹ̀yin bàbá wa yín yá wa ọ̀rọ̀ táwọn ń sọ jáde lẹ́nu yẹn tá a bá ń ka fátíà yẹn ó tóbi ju bá a ṣe sọ lọ o iyyaka na'budu na abudu nìkan iwani máa wọ́n ní wà tahqiqu la ilaha illallah òun náà ni pé èèyàn ti gba la ilaha illallah ò sínú ayé àtẹ̀sìn ẹ̀ wọ́n dẹ̀ ti ríbi jòkó ìwọ́n tó bá gba la ilaha illallah gbọ́ tó bá ní ìyá kàdà burú ìrọ́lọ́ ń ṣe kínní ìrọ́lọ́ ń la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illa hu kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́jọ́ sí wa lẹ́yìn Allah tó bá ní iyyaka na'budu wọ́n ti haqaqa la ilaha illallah wọ́n ti mú la ilaha illallah ó ti mú tuma rẹ̀ ṣẹ nínú ayé rẹ̀ àti nínú ẹ̀sìn rẹ̀ tó bá ti gbà pé iyyaka na'budu wọ́n ní kan ṣoṣo lèmi ọ̀sìn kíni lèmi ọmọ sí. wọ́n ní wa tahqiqu wa iyyaka nasta'in ìgbàdéyàn tó lè mú ìtumọ̀ wa iyyaka nasta'in ìgbàdéyàn tó lè mú ṣẹ́ nínú ayé yẹn fẹ́yìn tó àṣìfò ẹ̀ ó nígbà tí wọ́n ní kéèyàn bá àṣìfò wọ́n yìí yáka nasta'in pé wọ́n ní kankan lèmi wọ́n ní kan tuntun ní màá wàrà sí wàásù ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní èyàn ti múṣẹ tààkìtù la hawla wala quwwata illa billah ó ti yanjú la hawla wala quwwata lọ́dọ̀ táyà tiẹ̀ la hawla ni pé kò sí tí ó yí padà wala quwwata kò sí lágbára tó lè fi yí padà illa billah àfi pẹ̀lú agbára ọlọ́run ọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa la hawla wala quwwata illa billah la hawla kò sí tí ó yí padà nínú ayé ní sánmà tilẹ̀ ìṣẹ̀mí mi ìṣẹ̀mí tiẹ̀ mọ̀fẹ́ mọ̀fẹ́ kò lè yí padà wala quwwata kò sí ságbára tó lè fi yí illa billah àfi pẹ̀lú agbára ọlọ́run ẹni bá ti gba aláhùlà gbọ́ òun ni ìyá kan nọ́ọ̀sì àyínú rẹ̀ nítumọ̀ àní máa gbé kò ságbá yọ̀wọ̀ wá gbára lọ́dọ̀ bàbá olówó àì bàbá ológun ẹni tó ti gbà pé kò ságbára kan lẹ́yìn agbára ọlọ́run tí yọ́ lọ́dọ̀ àfóúnjálàbí ẹlẹ́bọ ẹ bá nílé wọ́n ti ń ṣe adáhùn ṣe ẹ bá níbi wọ́n ti ń jó ní ọtí lòlò tọ́lọ́gbà pé láháúlá kò sí tí ó yí padà wàlá kò wáta kò sí ságbára tó lè fi yí padà àti pẹ̀lú agbára ọlọ́run ẹni bá ti wá gbà bẹ́ẹ̀ òun ni wá ìyá kan náà sísá àìlú lẹ́sẹ̀ kínní òun náà ni ọ̀yànjú kọ̀dọ̀ wákà al-iltifatu ba'da thana'i Allah azza wa jalla ala nafsihi ẹ̀rì pé ńgbà tí ọlọ́run bá aláà tí ó bẹ̀rẹ̀ suratul fataha ẹ̀rì pé ọlọ́run bá aláà ó yin ara rẹ̀ ni ọlọ́run kéré kúṣẹ́ gbogbo àyà wà kó tó kan ìyá kan àbúdù ẹ̀yìn ní fọlọ́run alhamdulillahi rabbil alamin. ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ń darí gbogbo àgbáńlá ayé arrahman rahim ọba tí ọmọ nkẹ́ ẹni tí ń sìn àtẹ́jọ́ sìn láyé tọ́wádìjọ́ àlìkẹ́ àmà wọn tí ń sin nìkan ní òkè máàlìkì yawmiddin ẹ̀rì pé ọlọ́run ìròyìn ara náà ọba tó ọjọ́ wọ́n nígbà tó ọlọ́run ọba àlá tó ròyìn ara rẹ̀ dáàrin kan wọ́n kan lọ́dọ̀ àwọn àfáwò ní balaga lọ́dọ̀ àwọn àfáwò ní ìmọ̀ lárúbáwá wọ́n ń al-iltifat náà ni ká máa bá ọ̀rọ̀ kan bọ̀ ká máa bá kan bọ̀ ká kàn yà síbòmí tọ́jú pípẹ́ tá a yà sí yẹn náà yóò máa ní ṣe pẹ̀lú tá ń sọ bọ̀ kí lọ́lọ́run sọ ń dúpẹ́ fúnra rẹ̀ yìí sì fi yóyó wa pé òun lòun ọkẹyìn láyé ní ọkẹyìn lọ́run òun lòun sì ní ìkápá ọjọ́ ọ̀sán níjọ́ yẹn òun nìkan lọ́lọ́hùn òun nìkan lọ́lùdájọ́ ọwọ́ àwọn làṣẹ wà níjọ́ náà nígbà ọlọ́run ọba aláwa kíra rẹ̀ tó yẹra rẹ̀ tán ọlọ́run wa ní kúlù ẹ ìtọ́wà nìyẹn o ẹ amọ̀dàlẹ̀ wọ́n nǹkan yẹn ọparẹ́ kò mbẹ́ ètò mẹ́ni pé nínú èdè lárúbáwá a ti nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alhamdulilayi rabbil alamin arrahmanir rahim na yawmiddin iyyaka ṣe ọlọ́run bá ní ọmọ sọ pé iyyaka na'budu ṣe aláàánú ọmọ sọ fẹ́ pé ìwọ pé sọ̀rọ̀ bọ̀ ẹ́ tí wọ́n parẹ́ ń bẹ̀ ni pé bí èdè wa ti máa rí nìyẹn kété pé wọ́n yọ ọ́nù fájà là ń sọ o bẹ́ẹ̀ lárúbáwá sọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ṣe ìtìfàt nǹkan kan wọ́n ti gbà kankan lérò lábẹ́ táwọn afọ́wò tún jáde ní òfìyé wa kí lọ́wọ́ lábẹ́ rẹ̀ kúlù iyyaka na'budu wa iyyaka nasta'in nígbà tí mati tító mi yìí ẹ bá máa sọ pé wọ́n ní kan ṣoṣo láàmà sí ọ̀dọ̀ rẹ̀ wọn lọ ní kan ṣoṣo láàmà wà sí wa wọ́n tó ń darí gbogbo ayé Rabbul alamin wọ́n tó dé pé òní Rahman èyàn sìn ọ́ kò sìn ọ́ ọmọ mọ̀kẹ́ láyé wọ́n tó dé pé wọ́n rahim tọ́mọ̀ jọ́ àlìkìyàmà àwọn tó bá sẹ̀sìn nìkan lọ́mọ kẹ́ máàlìkì yóò mi dí ọjọ́ ẹ̀san ọ̀dọ̀ rẹ nìkan nìkan pẹ̀ wà ọlọ́run júwe bó ṣe jẹ́ àti bí ó ṣe rí tó bá dijọ́ àlìkìyàmà rọ́bìlà alámi lásán gan ó ti kó nǹkan sínú gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wa tí. Si, ń ṣe wá àti tá à ń ṣe ọwọ́ ọ̀darí ọlọ́run gbogbo ìkẹ́ pátá tí ń sọ̀kalẹ̀ fún wa bil alamin ọlọ́run ní darí ẹ̀ gbogbo ń ta ní àti tó ní wá àti ń ta ní àtàwa ọlọ́run ní gbogbo wa. ọlọ́run wá ròyìn ara ẹ̀tàn lọ́wọ́ ní kúlù iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́ba wá rí bẹ́ẹ̀ èmi tí ń tọ́jú yín èmi tí ń kẹ́ èmi tí ń dájọ́ ń jọ ẹ máa sọ pé na Abudu, iwọ nìkan ṣoṣo làwọn ọmọ wa sìn wa iyaka na kìí ṣe ẹ̀sìn nìkan kódà bá a bá ní ìṣòro wa tá a bá ní ìdìrọ̀ lọ́wọ́ ọ̀dọ̀ rẹ wa ràn lọ́wọ́ wa torí pé ìwọ ló gbogbo nǹkan àtayé àtọ̀run wọ́n rọ́bùlà alami wọ́n ní báàlì kìyọ́ mi kì í nǹkan kan ò sínú ayé àbíkọ́jẹ́ pé ọwọ́ rẹ lọ́wọ́ ìjọ tá a bá ẹnìkan ìjọ ti gbogbo àwọn níbi ọlọ́wọ́n máa sáká ká lọ lè bá wọn tí wọ́n ní à ọlọ́run bínú lé ní o ìbínú tó bí kò bírú ẹ̀rí kò sì ní bírú ẹ̀mọ́ lẹ́yìn ní ẹ lè bá Muhammad òun ni ó lè bọ́lọ̀ sọ̀rọ̀ lé ní o bí kọ́lọ̀ wá dájọ́ ni wọ́n fi ní àṣàfáàtù al-uzma àṣàfáàtù ẹni bá ti wá ma títóbi Rabbul Alamin ní ó kọ yẹn Rahman Rahim tọmọtúmọ̀ Maliki Yawmiddin ah ọgbọ́dọ̀ gbàgbọ́ pé ẹni yẹn ló gbọ́dọ̀ jẹ́ ma'bud haqqan òun la gbọ́dọ̀ sí òun ló sì gbọ́dọ̀ jẹ́ bihi gbogbo bá ń wá nínú ayé nínú ọlá nínú nínú sọ nínú dáàbòbò nínú gíga wọ̀nyá ọ̀dọ̀ rẹ̀ wàràn nígbà ti kà á tí bá wọn sògùn mọ́ wọn pé kí làwọn wá di oògùn jẹ mọ́ máa dá sóògùn kí ni wọ́n bẹ̀ jẹ ìrànlọ́wọ́ kọjá rẹ̀ lè máa ta ìrànlọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ìrànlọ́wọ́ máa yọ́nú sí ìrànlọ́wọ́ rí lérí ọjà lérí dúkìá rẹ̀ ìrànlọ́wọ́ kíkọ́ àtọ́mọ́ka lérí ọmọ lérí ìyàwó àwọn ọmọ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ kálukú wá káàkiri ológun àti kò sí ìrànlọ́wọ́ ń ta ni ìrànlọ́wọ́ wà wá ìyá ká nàṣìtà ìwọ ọlọ́run làwọ́ ọmọ wá wá kí ló lo lo àbúdù wá ká ẹ̀yìn àṣìtà àwọn àárín yẹn wò àwọn nítorí pé ìdáhùn ní ọlọ́run ní ká sọ ni pé kìí sàwa nìkan gbogbo àwọn olóríire tí wọ́n ti kọjá ìyá kan náà àbúdò ìwọ nìkan ni gbogbo wa máa sìn gbogbo àwọn olóríire tó wà ń sìn àtàwọn tí wọ́n ń bọ̀ wọ́n ìyá kan ní sàyìn ìwọ nìkan làwọn máa wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kọjá pé àwọn nǹkan ni wọ́n gbọ́dọ̀ sìn ọlọ́run àwọn nǹkan náà gbọ́dọ̀ wà ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run gbogbo wa gbogbo wa. ọlọ́run wá fèmí sínú àwọn iyyaka na'budu ọlọ́run sá fèwọ́n náà sínú àwọn iyyaka na'budu ọlọ́run kó fèmí sí àárín àwọn wa iyyaka nasta'in ọlọ́run kó fèwọ́n náà sáàrin àwọn wa iyyaka nasta'in rabbil alamin nígbà ọlọ́run ti jẹ́ olùdarí ayé yẹn ó wà al-mustahiqu lil-ibada wal-ista'ana ajẹ́kọ̀ọ́ nìkan ta ló mú gi jáde láti inú lẹ̀ wáyé tó wá ń segi ta ló mú rin jáde láti inú lẹ̀ ẹ̀ wáyé tó wá ń sẹrin ta ló ní kómi ọmọ sàn wáyé tó wá ń sin omi ta ló ní kí òrùn ọyọ kí ló dé táwọn kan bọ òrùn ta ló ní kí òṣùpá ìràwọ̀ ọyọ ta ló kí òṣùpá ọyọ kí ló táwọn kan sin òṣùpá ta dá màálù kí ló táwọn kan sin màálù ta dá iná kí ló táwọn kan wá ń sin náà. a gbọ́dọ̀ mú kan nínú àlàmú yẹn nínú àwọn ẹ̀dá tọ́lọ́run dá yẹn tí ń darí lọ́lọ́run darí ọlọ́run ọlọ́run ni wọ́n darí yà ayé kò sí ìlà nínú àlàmú bí o ti sí ìlà bẹ́ẹ̀ tààsìn bẹ́ẹ̀ ni o mùsàánù bẹ́ẹ̀ bíyì ẹ̀ tá a wà ràn lọ́wọ́ nígbà tá a bá níbi ràn lọ́wọ́ bí lọ́dọ̀ ma kò tó bẹ́ẹ̀. mọ̀lẹ́kà jìbìrì lò tó bẹ̀ ẹ wá anabi daud anabi ismail anabi ibrahim anabi isa anabi musa hatta anabi wa muhammad sallallahu alaihi wa sallam ife ẹlọ́dọ̀ muhammad ẹlẹ́ àwọn owó anabi muhammad tó bẹ̀ kò sí nípò bẹ́ẹ̀ rahim nígbà tí màgbọ́n lọ́ba àjọkẹ́ ayé àṣọkẹ́ ọ̀run gbogbo ń dá ní òun lọ́kẹ́ wa. wọ́n ní wọ́n mustahiqu lil ibada wal ista'ana òun ló sì tún kẹwàá lọ́rùn àwọn àtàwọn sí lọ́hùn ẹyin lójú ó lẹ́tọ̀ sí kásìn kásìn náà wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní maliki yawmiddin olùkápá ọjọ́ ẹ̀san ẹyin tó ní pọ́ jẹ́ orúkọ yẹn ó ní kápá lórí ọjọ́ ẹ̀san lidhalika istahaqqa al ibada wal ista'ana nítorí ẹ̀ ló ṣe lẹ́tọ̀ sí kọjá pò ní kalama ìnákan wọn máa ta àbòdúnà mìdúnilá hasabu jahannam ọlọ́run ba ni gbogbo tẹ́ sin lu ayé ọlọ́run bá ní àwọn nǹkan fi koda irin igi ọlọ́run gbé gbogbo igi àràbà tí wọ́n ń gbogbo igi o oògùn irin tẹ́ ń sìn yìí ló ń gbogbo táwọn èèyàn ń sinú ayé ọlọ́run ló ń gbé wájú àlùkìyámà pẹ̀lú agbára wọn yóò fi yé wọn wípé la ilaha illallah tó yẹ ká sìn tọ́lẹ̀tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn àlá ọlọ́run máa ju ọlọ́run ọba yín ná tẹ́ẹ̀fì ma dọ̀míru ìyáàkà àwọn ní kí ló dé tí wọ́n fi ti ìyáàkà síwájú na'buduka wa nasta'inu bika tọ́rọ̀ fi wá di iyyaka dọ̀míìrù yẹn wáyé tí wọ́n ti síwájú wọ́n ní li iradati al-ikhtisasi wal-hasr li iradati al-ikhtisasi wal-hasr òun náà ni pé ọlọ́run fẹ́ ká mọ̀ yìí pé tòun nìkan ní ìbáàdà tòun nìkan ní isti'ana wal-ittiba' tó bá ti ti ìyá kà síwájú nínú èdè lárúbáwá domiru yẹn ó ń túmọ̀ ikhtisar ó ń túmọ̀ alhasr wípé ìbáàdà yẹn kò gbọ́dọ̀ kọjá ọ̀dọ̀ ọlọ́nìkan ọlọ́nìkan ló ní ìtẹ̀sọ́ọ̀sì nìyẹn ẹnìkan ò gbọ́dọ̀ tún fà mára nínú àwọn tó wà ń sánmọ̀ àtàwọn tó wà lórí ilẹ̀ lálẹ́ka kó dì máa dọ̀míru nínú èdè lárúbáwá ti bá ní àmúrúka bizahar mo pa ọ́ láṣẹ kọ́ ọ máa lọ ọ́pọ́sibù kí n tún rò yí pé ẹnì yẹn tún lè pẹ́ lómìnà láṣẹ yàtọ̀ sébi tí máa kọ́ ọ láṣẹ pé máa lọ tún rò yí pé wọ́n tún lè pẹ́ lómìnà láṣẹ pé kóun náà máa lọ àwọn àmọ́ tí bá ní ìyá ka àmúrùk ìwọ nìkan ṣoṣo ni mo pàṣẹ kọ́ máa lọ ẹni tí ń lọ yẹ wẹ̀yìn mọ́ òlè lẹ́lòmíì mọ́ ìyáka òhèb tí bá ní òhèbùka mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ náà ni àwọn tó bá ní ìyáka òhèb ìwọ nìkan ṣoṣo ni mo nífẹ̀ẹ́ ń bí èyí gbọ́dọ̀ tún rò mọ́ pé ẹni ẹ̀ tún nífẹ̀ẹ́ lòmíì mọ́. torí ẹ̀ ni wọ́n ti ti ìyáka síwájú ìyá ni òfòrídù kabila ìbádà ìyáka ìwọ nìkan na àbúdù làwọn máa sìn ìtumọ̀ ni pé bí ayé ọba yí padà kó yí padà àní sẹ́ lómi lẹ́yìn ọlọ́ bí gbogbo dúkìá bá lọ àní sẹ́ lómi lẹ́yìn ọlọ́ tí gbogbo ọ̀tá tí wọ́n bá gáǹgì lẹ́yìn lérí àní sẹ́ lómi lẹ́yìn ọlọ́ tí wọ́n bá ní àmọ́ ẹ máa sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run ayé yẹ kó máa lọ tó bá ní ikú rèé ìpè áà ẹsìn ẹlòmíì lẹ́yìn ọlọ́run kẹfẹ́ bá kú àlà ṣetán ikú yẹn gẹ́gẹ́ láre sí torí a ti pinnu yí ìyáká na àbùdù owó ṣoṣo làwọn máa sìn wọ́n ìyáká na sàyìn kọ́ òfìrí duka bíl ìsìtàánà a máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo wahdaka la sharika a ní wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ìwọ ọlọ́run nìkan ṣoṣo wọn nìkan náà ní láàmú wá ìrànlọ́wọ́ bí ọ̀dà ó bá dá wa a gbọ́ sókè a ní Allahumma kfini bi alalika an haramika wa aghnini bi fadlika amma siwaka ọlọ́run tó wa pẹ̀lú owó halali tí ó mú wa jìnnà sí haram wá jẹ́ ọjọ́ pé wọ̀dẹ̀ kan láàmú wa tọrọ pé kó fún wa má jìyà lọ sójú ọ̀nà ẹnìkan lọ lè tọrọ àṣírí tẹ̀yàn fi lówó lọ́wọ́ ni gbẹ̀yẹ̀ jẹ gbèsè tí máa ń ṣe ọlọ́run wọn san gbèsè ẹ̀ àfáwọn alì lọ́sọ bẹ́ẹ̀ ọlọ́run náà ló pè òun lọ́sọ fóun wípé ẹni bá jẹ gbèsè tí ó ń wọ owó tó fẹ́ fi san gbèsè kọ́ máa ṣàdúrà yẹn láwọn makfi ní bí halálíka àni haramika wà ágìní ní bí fọdílíka àmàṣíwá kìí sọ òun nìkan táwọn bá ní ìdíwó wa iyyaka nasta'in ọ̀dọ̀ ọlọ́run lálọ́ la hawla wala quwwata illa billah táwọn bá ní ìdí arísìkí a ní ìdí kí ọjà ọ̀tà oyé amọ̀ni yá rọ̀sáàkù rọ̀sọ́kùnà ọba rọ̀sáàkù mọ́sẹ̀ fún arísìkú yá fata iftah lana ọba tí sínà sínà fún wa yóò sì sínà náà fún yín pẹ̀lú yọ̀ǹda ọlọ́ àwọn ọmọ ìjòkó kásátùlù bá kọ́ra tí gbogbo nǹkan bá dàrú tí iṣẹ́ lọ déédéé mọ́ ọlọ́run dẹ̀ sí ọ̀nà báràkà ó sì padà máa wá wá káàkiri táwọn ọ̀tá tí wọ́n bá ń lé wa àsìbónà lọ́hùn wa ní màlúwàkìlù làwọn máa sọ ẹni bá wí ọlọ́run ní fankọ́lá bóbi ní màtímínà lọ́hùn wa fọ́dù lámùyà musasu sù ọlọ́run ní wọ́n sì pọ̀ tó ọwọ́ aburú ọ̀padà tẹ̀ o lámùyà musasu sù ọlọ́run ní aburú ọ̀padà sí wọn àwọn ọ̀tá àwọn lérí bá wọn bọ̀ fàkọ́lù wọ́n kà yanu sọ igbó ọlọ́run tó wa hasbunallahu wa ni'mal wakeel ìsàánà nìyẹn gbogbo tó o bá ti béè lọ́wọ́ ọlọ́run wọn fẹ́ dépò ee ó ní kúlì láhùnmá máàlíkà lìmúlìkì tó tẹ̀lé múlìkà man tasha wa tanzi'u lìmúlìkà mi man tasha wa tu'izzu man اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني tàbí bá dá Allahumma gfirli Ànábì Suleiman ẹ́ eh, nígbà tó fẹ́ tọrọ ọlá ẹmọ tó kọ́kọ́ ti síwájú qala rabbi igfirli ọlọ́run fẹ́rí jì àwọn fáwọn dáláyìn rẹ̀ wa hab li mulka la yanbaghi li ahadin min ba'di wà tàmí lọ́rẹ̀ ọlá tẹ́lẹ̀mí ò ní nírú ẹ̀mọ́ lẹ́yìn mi ọlọ́run ni mo ti fún ọ torí pé o ti pè mí pẹ̀lú rọ́bù o tún wá ní ìgìfirílé àwọn bá mú jáde ẹni bá fẹ́ jọba ìyẹn sọba tó máa ṣe bọ́ o ọba súnà ni o oye ẹni bá fẹ́ dépò kan oye nígbà nẹ́bí Suleiman náà sọ ni wọ́n náà sọ àwọn wá promotion fi iṣẹ́ ọwọ́ fàdúrà yẹn lẹ̀ rọ́bì ìgìfirílé wọ́n hábùlì múlìkà kò ju àbọ̀ ìṣẹ́jú lọ tí ànábì Suleiman náà fi sọ àdúrà yìí ọlọ́run dẹ̀ fún ní gbogbo ohun téèyàn fi sọ láláyé kápẹ́ lérí àdúrà kọ́ ni kókó bíi ká gbọ́ ọlọ́run tá à ń ṣe kínní ọlọ́run tá à ń bẹ̀rẹ̀ ká ṣe kínní ká gbàgbọ́ ìgìfìrìlì aṣèkìfìrìlà wà tóbi ilé bọ́lọ̀ yẹn bá dàrú táwọn ayé kọ̀ yẹn tì kéèyàn máa sọ̀rọ̀ àforíjì táwọn yẹn bá ń sákò lẹ́nu iṣẹ́ tó fi wọ̀n nìkan lẹ̀ wọ́n láwọn bọ́ sí mọ́ ọwọ́ kò wọ̀n nìkan ipá rẹ̀ ò sì ká àwọn tíṣà wọ́n tún ká mọ́bù pàyítọ̀ lójú àwọn tó ń ṣiṣẹ́ kọ́mpìnì wọ́n daṣẹ́lẹ̀ ó sì lágbára láti fi ṣiṣẹ́ yìí wọ́n yín tẹ̀wọ̀ láwò fakoli asibiya láìra ilà hùwà aléhi tawakkaltu wà rọ́bùnà nítorí wọ́n wí nìyẹn ọ̀fẹ́ kásà sí mọ́ kólé àwọ́sọ bùrọ́bìn falak kólé àwọ́sọ bùrọ́bìn nas ìlọ́màkà àdìsítáàna ìwà ìrànlọ́wọ́ lérí ìṣòro ìṣòro jíjẹ mímu ni o ìṣòro kíkọ̀ tá má káyà ni o àárẹ̀ ni o ànábì ayúbù wa ayúbà sí náà lọ́rọ̀ bọ́ wọn ni masani adúrú wa ń ta àrẹ̀hámù rọ̀ ìfọ́sẹ̀ àlà ọlọ́run ni ayúbù ó pè a sì dá lóhùn wọ́n kà ṣáfù náà má bí himi dùn gbogbo ara tí ní ọlọ́run la mú kó fún ara ò sì ní má ọ̀yanu wá ìrànlọ́wọ́ ni lọ́dọ̀ ta ni jama lọ́dọ̀ àlá ọwọ́ àrí ẹ̀wọ̀n wá ń so pàrómọ ọlọ́run wọ́n ń so àdómọ nídìí ẹ́ wọ́n wá ń gbé aṣọ pupa kọ ọlọ́run àwa ni kí ló ń fẹ́ ọlọ́wọ́ náà bẹ́ẹ̀ náà ni bọ́ bá kú okúkú jífà ni ò wúlò. àlìsàánàtù wọ́n ní kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní àlìsàánàtù ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé ìyàlẹ̀ yìí ti máa dùn kámìl alàlá òun náà ni kéèyàn gbára lé ọlọ́run pátápátá tọkàntọkàn kọ́mọ́sí nǹkan kan nínú ọkàn yẹn lẹ́yìn Allah jalla wa ala fi jalbil manafi' láti fi rí àǹfààní téèyàn ń wá pé ọlọ́run a ló ṣe o wọ́n dẹ̀ ń bẹ ọkọ̀ ṣe fún mi ní ìsìn bẹ́ẹ̀ lómi ma ní ìwádà lọ́wọ́ lọ sọ́dẹ̀ lómi mà wàdáfẹ́lì àbẹ́yẹn fẹ́ kí aburú wà ńlẹ̀ kó kú o fọkọ́sì pé ó ti ti dé nǹkan ti mo wá bẹ̀wọ̀ ọlọ́run pẹ̀lú ipe lọ́wọ́ lọ sọ́dẹ̀ ìyàtọ̀ sí ọlọ́run ìnira yìí kú fún mi wọ́n ní wáyé àmì kéèyàn máa wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ Ọlọ́run nìkan nínú àwọn àmọ̀kámà àwọn ààyè tó ga tó jẹ́ pé àwọn tó bá ní tàwídì wọ́n máa ń débẹ̀ màkàmà kọ́ nílẹ̀ Yorùbá ṣé òun lágbájá ń bẹ́ màkàmà bàbá alágbájá ń bẹ́ màkàmà ẹ padà rí pé màkàmà pẹ̀lú ká ń gúnṣẹ́ náà ni màkàmà máa gúnṣẹ́ má kùrìsì yàn a máa lo pàrọ̀ mọ́ àṣùbùdàn láà ẹ̀ka máa ka ìsáwákà ká tó máa jẹ àtẹ̀jẹ́ àrífèké ṣe màkàmà nìyẹn màkàmà kan yẹn ẹni bá wà màkàmà aláàmìkan ṣoṣo ni ìtìmọ́dù káàmìl ìgbáralé ọlọ́run pátápátá ní lóun nìkan lágbájá ọ̀rọ̀ yẹn ọmọ tí yanjú alọ́lọ́run ó yanjú ẹ lágbájá ọ̀rọ̀ rẹ ọmọ tí dayọ aníyọ dayọ àfàdó alẹ́ ẹ̀ lànà bí sọ fún abábùnà bá ṣe pé ìsáàsà alita fásálìlá anábì ní ìwọ abúlábùn abbas tó bá fẹ́ béèrè nǹkan ọwọ́ ọlọ́run ló ti béèrè o wọ́n ìsásítà ń ta tó bá sì wà ràn lọ́wọ́ fásitàín bìlà wà ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run bìlà má wà ràn lọ́wọ́ bí ṣèitán má wà ràn lọ́wọ́ pẹ̀lú èṣù gbogbo àwọn tó wà ràn lọ́wọ́ káàkiri torí kí nǹkan yí padà torí kí àrànṣẹ́ ó dé pẹ̀lú àṣetán àlìjànú àwọn babológun àwọn pásítọ̀ àwọn táwí yìí wọn àkọ́kọ́ tawhid tawhid wọn ti baje o le máa sin olon nikan kọ́ ọmọ wa wọ́n ràn lọ́wọ́ lọ́sọ́dẹ̀ nítorí àtọ̀ sọ́lọ́ nígbà tó ń fẹsẹ̀ kárìn nìyẹn ẹni wọ́n fẹsẹ̀ kárìn òní délé àbíkọ́ jẹ́ pé ọlọ́run tó abudu wọ̀ ìyá ti koran lọ́wọ́ <laughs> àlèbádá wọlé sí àná ní tó dìjà àwọn àfáà súnà àtàwọn àfáà ẹlẹ́bọ nílẹ̀ yorùbá ìyáka náà àbúrò wa ìyáka ní sáì òun ló padà líìdì sí kò sí jáàbù ìjà yẹn ló padà líìdì sí ẹ́ ẹ̀hẹ̀ ọmọ mọ́jú àwẹ̀lẹ̀ ìyáka náà àbúrò wa ìyáka ní sáì ló padà sí kò sí àdìsí ọ̀rọ̀ jálàbí ló ti wàhálà ọlọ́bẹ̀rẹ̀ fìtínà yìí ẹ má ṣe gbogbo alájọ gbàgbọ́ wọ́n yà sàyìn ọ̀yà ẹjẹ́ dúró déédéé ẹ má gbé oògùn fáwọn èèyàn àdúrà ní kẹ́mọ́ ṣe àdúrà ní kẹ́mọ́ fáwọn èèyàn ní tó pilẹ̀ fìtínà táǹfà lọ́wọ́ àmọ́ àwọn abẹ́lọ́n pé àwa làwà lójú ọ̀nà àwọn ní àti lójú ọ̀nà kọ́lọ̀n bá dá wọn padà sójú ọ̀nà àtàwọn àtàwọn kọ́lọ̀n wájú ajẹ́ wọlé ọlá kọ́lọ̀n jẹ́ ajẹ́ wọlé ọlá wọ́n ìyá kàdá sàáyìn olódá fìtí lálẹ́ wọ́n ní ẹni ká mọ́ sí jára bí wá kí ni ká máa wá à ń gún sẹ́fà àwọn alájà máa fún wọn ní gbẹ́rẹ́ ẹ máa fún wọn lóòka ló wàhálà ẹni bá wọn lọ pẹ̀lú kakusanrin ṣé wọ́n yẹ ká náà sàyẹn rẹ̀ gẹ́gẹ́ bí bájọ́ ń tú yìí tó ní tuma Allah ló dá wa náà kì í sòkà Allah ló dá wa kì í ṣe pàrọ̀ ló dá wa Allah ní sọ wa wàlá yawuduhu ibùdóhùnmá wọ́n wọ̀lá àlíyìn láàrin ọlọ́wọ́n bá ní sámà àti ń bẹ̀ láàyò jísùn wọn ò nira fún protect wọn ọlọ́run ní láti sọ ìwọ kòkòrò kékeré nínú ọlẹ̀ nígbà náà ní òun ló bàbá lóde tó ní òun sọ gbogbo Ìlọrin yìí káwá ní sóde sọ́lá sójú àwọn <laughs> abèrè pẹ̀lú ẹ̀dá kan àdíwọ́ tó ní gbogbo Ìlọrin bàbá lóde yìí lè sọ yóò mọ̀ fún fèrè yóò mọ̀ lẹ́nu ọmọ ẹ̀wọ́n bèrè lọ́wọ́ ẹ̀gbẹ́ sóyè ó lè bá sọ́ pàkátà sá aláàlọ́wọ́ sọ sẹ́mà tilẹ̀ tí ìkẹ́kọ̀ọ́ níṣe ẹ̀yẹ́ náà máa ka kùrùsí àwọn bá nílẹ̀ ní wọ́n lọ́wọ́ wọ́n ní àwọn nǹkan táwọn báwọn èèyàn tán fi ń sọ̀rọ̀ ayé gẹ́gẹ́ làwọn tí ń rówó jẹun àwọn aníjẹ bàtà wọn jẹ́ àwọn ọmọ pè yín wà bíyà sàlàfíyà orúkọ táwọn ọmọ pè yín nù wà bíyà sàlàfíyà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wà sáàsù àtàwákòlì ìwà àlọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá nìkan òun náà ní ìpìlẹ̀ pé wọ́yẹ muftasatun billah ọlọ́run nìkan lọ́wọ́ ní káwàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ rí wàá bò mí máa o ọlọ́run ọ̀gbọ́dọ̀ rí wàá bò mí máa o ẹlòmíín sì jáde wọ́n máa ń gbé wá fóun ni nígbà wọ́n ń gbé bọ̀ àdìgbà wọ́n ń gbé dé àdìgbà tó ń lò ọlọ́run rí ọ ẹlòmíín jáde rẹ̀ lè bá bè kankan ogun jẹ́sì ju ti àwọn ọba aláwo lọ torí òru ni wọ́n máa ń gbé wá fún ilé ẹlòmíì má ọmọ tónítóní débi pé ẹ lè mọ̀ pé yíwọ́ padà àwọn nǹkan yẹn ọní máa ń ṣe pákéjì yẹn tẹ́lẹ̀ kankan òní ṣe kí ni tẹ́lẹ̀ kankan òní mà yóò jẹ́ yóò mú yóò nu ẹnu nù fárífọ́ ẹ̀ ní mọ̀ pé kankan bẹ́ẹ̀ lára ẹ̀ yóò mọ̀ ní àwọn abọ́lọ̀ ń dóni o ìrọ̀ ní ṣe kí ni ìrọ̀ ní pa. al-ista'anatu wasila wọ́n ní ẹ̀rí ìwá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wàsílà ni mínsì ó ní àkàsọ ni àlèbádẹ́ tó yẹlẹ̀ gáàyà ọlọ́run ọba aláwa da méjèèjì papọ̀ jama Allahu bayna àlèwàsílà ti wọ́lgáàyà iyyaka na'budu wọ́n nìkan láàmà sìn torí pé ọlọ́run dá torí ẹ̀sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun torí ẹ̀sìn ọlọ́run fi dá wa wa ma umiru illa liya'budullah ọlọ́run ni àpá wọn láti àfikán wá sẹ̀sìn kí ló tún wá kan wá ìyá kàní sàyìn yọ kàn án torí pé lan tatahaqqaqa al-ibadatu ìjọsìn yẹn ò lè rọrùn illa bil isti'anati billah àfi kí ọlọ́run ọba aláwọ̀ ràn wá lọ́wọ́ lérí ìjọsìn yẹn ká lè rí iṣẹ́ làlá fi dàákọ̀ pé iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n ni kálá sìn ẹ̀sìn náà sì ní kò lè rọrùn fún wa àfi kó tún kún wa lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ lérí ẹ̀ ká lè ṣe kínní ká lè rí ìsìn bó ṣe fẹ́ ó fi jẹ́ pé náà kárù tá àdábì máa ṣe lẹ́yìn rún Allahumma a'inni ala zikrika wọ́n lọ́wọ́ ọba o wọ́n sàn ràn mí lọ́wọ́ lérí kí n máa ṣe síkìrì àtikárù sọ́bà wal masa wa shukurika ràn mí lọ́wọ́ kí lè máa dúpẹ́ fún ọ wa husni ibadatika ràn mí lọ́wọ́ kébi ọlọ́run kébi ẹrú rẹ̀ wà ó sì ní remi ràn mí lọ́wọ́ kémi ẹrú rẹ kí n rí ẹ̀sìn yẹn ṣe kẹ́sìn náà dáa bí wọ́n lọ́n ṣe fẹ́ ó ní ìdìrànlọ́wọ́ ọlọ́run lérí ẹ̀sìn alákọ̀ọ́kọ́ nìyẹn ó tó wá ní ọlọ́run ọba lérí ètò ìṣẹ̀mí rẹ lẹ́yìn ìgbà tó bá kú níbi ìjọsìn kò sẹ́nìkan tí ò ní bùkátà nínú fi kò sẹ́nìkan tí bẹ́ẹ̀ látàn kọ́ni gbogbo ẹni bá ti ń sẹ̀mí bùkátà rẹ̀ ò lè tán títí tẹ́mi rẹ̀ ó fi bọ́ bọ́ọ̀lù ọba ti yanjú kan a sì máa gbé mi síwájú ẹ̀ bí wọ́n ti yanjú kan a sì máa gbé mi síwájú ẹ̀ bùkátà ọlọ́wọ́ wájú wá ń sìn Allahumma ballighna Ramadan <laughs> Allahumma ballighna Ramadan ẹni tí ọba máa wí kọ́mọ́ ti ń ṣe tókè Ramadan àwọn báyà láyé orí ńlá ìfà ní ìfà ìfà tawfik opportunity ńlá nínú ìjọ ìjọ rọmọdánù ọrọrùn fún wa òun ni ká ní nǹkan gidi jẹ ní ìsinú ká sì ní nǹkan gidi jẹ ní sàárì ká sì ní nǹkan gidi jẹ táàbì ṣe kíní ká ní nǹkan gidi jẹ ní sàárì eléyìí náà yóò bùkátà ní sàánà àbí tí èèyàn bá fẹ́ gbààwẹ̀ tí ò sí kankan lé àwọn èèyàn ò ní nípa díẹ̀ ẹ̀rù ń bà pé ṣé ẹ̀rín yìí ò ní dẹkùn èyàn lè jí lójúmọ́ kọ́ wọn ní bùkátà àwọn ọmọ kéèké yìí la máa ń sọ pé wọn ní bùkátà ẹ á ní torí pé àwọn òbí là ń tọ́ wọn àwọn òbí là ń fún wọn tínú bá yóò pe Allah <laughs> tóní bá ń fọ yóò sin àtikáàl <laughs> kò sẹ́dá ọlọ́run ọba kan tí ò ní bùkátà sí wa iyyaka nasta'in al-isti'ada wọ́n ní ọlọ́run ní wà abúdihu ọlọ́run ọba ní wà abúdihu máa ń sin ọlọ́run wa tawakkal hmm, alayhi kọ́ wa gbára lé ọlọ́run mélòó ìkan mélòó náà sọ yẹn máa ń ṣe ìbáàdà iyyaka na'budu wa abudi wa tawakkal alayhi gbára lé ọlọ́run al-isti'ana láti sọ pé isti'ana pẹ̀lú ìbáàdà méjèèjì jọ ṣe kíní ìjọ lọ papọ̀ ni ó lè ṣẹ̀sìn bìdún ní ìsìtìhánà torí pé bùkátà ti súnmọ́ ìṣẹ̀mí rẹ kádàrá rẹ bùkátà ni kí lọ́lọ́run kọ síbẹ̀ kí lọ́lọ́run ọba aláàfẹ́ sí fún ọ lẹ́yìn ìní kí lọ́ fẹ́ sa ọ́ dà irú àrà wo lọ́ fẹ́ fi ọ́ dá irú nǹkan wo lọ́ fẹ́ fi ọ́ rọ wọ́n tá rí tí kankan ṣẹlẹ̀ sí wọn lógìkì yẹn àwọn náà wọn ní wọn lérò rẹ̀ alágbèjà ń rìn wọn ní kò rìn mọ́ lágbájá ń sọ̀rọ̀ wọn ní kò sọ̀rọ̀ mọ́ lágbájá ń gbọ́rọ̀ wọn ní kò gbọ́rọ̀ mọ́ wọn lágbájá òun ní máa ń lọ ní máa ń bọ̀ wọn ní sọ ní ń fa ju ni ní kò gbádùn nìkan bẹ lọ́dọ̀ fi ṣe ṣeré o ẹnu tá à ń tú láàárọ̀ yìí ni pé wọ́n yá kàná ọ̀dọ̀ rẹ ṣé ọmọ kí wọ́n ní ká máa lo oògùn erí fífọ́ oògùn onírúurú àwọn mẹ́dísìn okó píìsì lọ́ba yóò fẹ́ lò ìtìmọ́dù rẹ̀ alẹ́ ṣáfì láàlá alẹ́ ìlàjì ìlàjì sábàbù bọ́bá wọlọ́wọ́ ọba yóò lò ó sábàbù bọ́bá sì wọlọ́wọ́ ó lò ó lògùn ní ṣiṣẹ́ sábàbù lásán ni dáàbò mọ̀ pé àmì ọlọ́wọ́ ọba ń bẹ lára igbó àti ewé fún àrùn ọlọ́ni fi ṣìfà olè náà ọlọ́run ni ẹ máa láwo yín ọlọ́run ni ìwòsàn bẹ́ẹ̀ aláwọ̀ ṣáàfì tó bá fẹ́ láwo yín yẹn hundred percent ọkàn rẹ̀ mọ́kò lé wípé àǹfààní láwo yín ní ìwòsàn ọlọ ọlọ́run lọ́ máa fíhì fíhì yẹn ọlọ́run ni ìwòsàn bẹ́ẹ̀ ẹnìkan ló fi síbẹ̀ tí ọjọ́ bá fi síbẹ̀ fọ́nkọ́ àbí tọ́jú ọkọ̀ fún ọ. àtà gbogbo àlàákàtúbìlà síbáàbí tá a ti ṣe wọn ní àkàwé wọ́n ní ká kọ́ṣẹ́ gbogbo ẹ̀ náà oyè sábàbí lásán ni ọba tí sọ̀yìn á dé èèyàn gangan lọ́lọ́ má gbára lé gbogbo agbára rẹ má gbára lé exposure rẹ má gbára lé connection rẹ má gbára lé certificate yẹ àgbàyìntìmádù alàlá àlùbáríkà ó lè wọ gbogbo tó ń kójọ yẹn ẹlòmíní certificate mẹ́wàá kò sì ríṣẹ́ dàrọ̀ yóò ní eh, engineering onímọ̀ní onímọ̀ní eh, eh, gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ yóò wá kó sábẹ́ yóò máa káàkiri yóò máa rìn káàkiri wọ́n yẹ wọn ní ah owó ti yàn wọ́n o alẹ́ wọ̀n wọ́n gbogbo dábàá lè gbé fún owó wọ̀n wọ́n wọn eléyìí ló ní owó wọ̀n wọ́n yìí ẹni ẹ̀rọ ìrasọ tọwọ́ ni ẹni bàtà tọwọ́ ni eléyìí ọgbà yín o nígbà tó lọ́wọ́ mo ti ṣe lọ́jọ́ ràn lọ́wọ́ kò sí ìdíkan tó lè ṣẹlẹ̀ nù ayé àfikọ́ lọ́nkàn lọ́wọ́ lérí ẹ̀ alìsàánà ayé bàbá wa anábì ihris salama yan fáwùká anábì ní gbìyànjú gbìyànjú ihris salama yan fáwùká mọ́sọ̀lẹ̀ gbìyànjú ọ̀ṣù gbìyànjú lérí gbogbo àwọn nǹkan tó wá rí pé ọmọ benefit ń bẹ àbọ̀ ọmọ benefit ẹ̀ wọn náà bíṣẹ̀ kan ọba lọ tún gbìyànjú máa ṣiṣẹ́ mi gbogbo tí wọ́n máa ṣe ọ́ má dákẹ́ má sọ̀rọ̀ rẹ lọ àwọn èèyàn tíṣẹ́ kan bá lọ tún kọ́ mi má ṣe gbìyànjú bọ́ bá parí kọ́ọ̀sì kan ó tún ṣe kọ́ọ̀sì mi wọ́sítàín bìlà má wàá fi ìwà ràn lọ́wọ́ sọ́dọ̀ ọlọ́run lẹ́ o torí gbogbo gbìyànjú yẹn ò lè ṣiṣẹ́ àfi pẹ̀lú ìrànlọ́wọ́ Allah ètò ìbánisọ̀rọ̀ ọmọ gbìyànjú ọdẹ máa ṣàdúrà Arakunrin kan ọ lọ sí haram ní kaaba ó lóun fẹ́ ṣe ibi tó wá kó bàtà sí ó wá bá arábìnrin kan tóun jòkó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ arábìnrin yẹn ìtọ́kámà lẹ́nu òun náà ni iyyaka na'budu na iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu tawassulu ni wọ́n nìkan lèmi ń sin o ní nǹkan mi ti ń sin lẹ́yìn wọn ọlọ́run ọ̀dọ̀ rẹ nìkan lèmi dẹ̀ ń sá wá èmi ò níbi dé mi ń lọ o ọ̀dọ̀ rẹ ni mo wá sí wa ẹni tó ṣe ẹni tó wá sí ọmọra yẹn òun wá tàwa fún méje ó ṣe sàfà àti mọ́rọ́wà ó ṣe rákàtà khalifa makom ibrahim ó ṣe sàfà àti mọ́rọ́wà ọ̀fáríta ọwá ní kò wá kó bàtà lẹ́yìn wákàtí méjì olóhùn sì bá ìyá yẹn títún ní ìyá kaná abudu ọ̀ ìyá sítáì iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ana tawassul azim tí kan bá le tán tí kan dàrú tán fi ìdúró ṣinṣin rẹ nínú ẹ̀sìn àti nínú ìwárà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run fi bẹ ọlọ́run pé ọlọ́run mọ bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ èyí tó yọjú yìí wọlé pé ìyìn ìwárà ṣe lọ́bì kan nínú àwọn tí wọ́n máa ń káàkiri ayé àfọ̀dọ̀wọ́ nìkan ìyìn ìdẹ̀ ní sin kan mi lẹ́yìn wọ́ ìwọ nìkan lèmi ò máa sìn ọ̀dọ̀ rẹ nídìí máa wá àrànlọ́wọ́ wa ni wọ́n fi rinlẹ̀ fún wọn ọlọ́run wọ́n ràn mí lọ́wọ́ wọ́n ní bùkátà yòó ní pẹ́jọ́ fi bíyà pẹ̀lú yọ̀dá ọlọ́ torí kìí ṣe gbogbo ẹni tó ní ìyáka náà abudu òun náà ló ní ìwà ìyáka náà style àwọn kan wọ́n ń ṣàdúà ó ṣe àwọn àwọn akẹ́rùn àwọn ìjọ aládùà àmọ́ àwọn akẹ́rùn sẹ́ẹ̀rí pé sẹ́ẹ̀ mọ̀ pé iná ni wọ́n wọ̀ <laughs> àwọn kan àwọn ń kírun oyé àwọn ọ̀sàdúà oògùn làwọn ṣe kíni ni làwọn ṣe sẹ́mọ̀gbọ́n wọn wọná ẹni tó wà lè jẹ́nà ilẹ̀ ẹni tó mú méjèèjì àlèbáàdà wà lè sàánà ẹ̀yin bàbá wa wọ́n ní tá a fi bùkátà sí sàánà òun náà ni pé ó lè dáṣe kankan àbí pẹ̀lú kọ́lọ̀ǹkan lọ́wọ́ pọ̀lá àtọ́wọ́fẹ́ ọpẹ́rẹ́tì machine àbí kò ní astainu bika bismillah bismillah ọ̀fẹ́ wa mọ́tò eh, bismillah ọ̀fẹ́ sanusọ́kadà rẹ bismillah ọ̀fẹ́ jáde bismillah tawakkaltu ala Allah ọwọ́lé padà bismillah wala jìnnà ọ̀fẹ́ jẹun bismillah nǹkan bọ́ọ̀lẹ̀ bismillah ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì bismillah bismillah tí wọ́n ní pé astainu billah astainu bi ismillah ìwọ́n náà ṣe pẹ̀lú orúkọ ọlọ́run nínú tí ṣètò ń bẹ̀rù lára ọmọ èèyàn láyé iná ẹnìkan ọmọ ní bísímìlá orí ẹ̀ máa burú lọ ní bísímìlá <laughs> ló ṣe jẹ́ pé tí wọ́n bá pèrún hayya ala sọ́lá kí lànà ìbìnrin ká máa sọ ọ gbọ́dọ̀ sọ ní àdáni sọ padà <laughs> bó ṣe ń bá bọ̀ hayya ala àsìkò orun tó làhàwùlà wàlá quwwata illa billah àníbi ní láwùlà ní kẹmú bẹnu torí ẹ lè nàró láti dìde àfikọ́ lọ́wọ́ ràn yín lọ wàlá quwwata kò ságbára tẹ́fì nàró àfikọ́ lọ́wọ́ ràn yín lọ hayya ala al-fala kí wọ́n ní ká sọ ẹ wá jèrè ẹ wá sóríire ó lè sóríire àfikọ́ lọ́pọ̀ ni ó ti ọlọ́bẹ̀ wọ́n ní tọ́wọ́ ti hayya ala al-fala sọ pé illa tọ́wádìí ti wí ẹ̀mí rẹ̀ fà masalasi ó sì nàró lẹ́ẹ̀kan náà àwọn tí wọ́n wí ẹ̀rì jọ́ ma lọ́tìkọ̀ tọ́lọ́ níparí òun náà ni pé wa ẹni ká lọ lè gbàgbọ́ ipe gbogbo tó wà nínú gbogbo àwọn tíra tọ́lọ́ ti sọ kalẹ̀ síwájú fáwọn anábì ọlọ́run gbogbo ẹjọ́ wa ní koran wọ́n ní gbogbo òtúmọ̀ koran pátápátá gbogbo ẹ ti sundun sínú sọ́tùlù fatiha wọ́n ní gbogbo òtúmọ̀ tó wà nínú sọ́tùlù fatiha ó ti sundun síbi kíni iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ń pè ní tawhid ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìtàfi máa ń sin nǹkan mí yàtọ̀ sí ọlọ́run tí ìyá kàná àbúrò ó fi wá bàjẹ́ kọ́lọ́mọ́jì àmà táfi jáde láyé èyí tá a máa fi ń wá àrànṣe lọ́sọ́dọ̀ àwọn ọ̀bọ ológun àwọn fún jálàbí ẹlẹ́bọ tí tá a máa wẹ̀ èyí tá a máa bùnmu tá a máa bùlá tá a máa sọmọ́dì sọmọ́ra sọmọ́kùn tá a máa sára wá ń gbẹ́rẹ́ tá a máa lo tí odò tí wọ́n ìyá kan náà síta yẹn wá tó fi wá bàjẹ́ ọlọ́mọdé àmà kọ́lọ́mọba aláàkọ́ wa wọlé àánú ẹ̀ kó ràn wá lọ́wọ́ lérí ìjọsìn náà